thank you um, ẹ ṣe àdúgbò um, lọ́wọ́ gbogbo yín. bàbá bẹ̀rẹ̀ sí ní nawọ́ tí wọ́n ń kó bomi báwo ni mo ṣe fẹ́ handle ẹ̀ ọ̀dàlẹ̀ kan ní mọ́ọ̀sì má wọ̀ọ́rì irú àwa báyìí ni kò kọ́kọ́ fi jófin tí bá ti nawọ́ tí mo sọ nǹkan tí náà sọ fún sọ fún bàtà mi ẹ jókòó bẹ́ẹ̀ ah, mo àwò pé báwo ni mo ṣe fẹ́ ṣerú ẹ̀ lóòótọ́ o mo máa ṣe báwo ìbẹ̀rẹ̀ mi ti there was a particular meeting tó hot bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ní ilé àná ilé bíbọ̀ dá lẹ́kọ̀ọ́ ṣe na ọwọ́ nìyẹn wọ́n kọ́kọ́ sọ̀kan ara mi ò gbà bẹ̀ mo ká mọ́ra wọ́n yẹn tún lọ́wọ́ náà wọ́n tún sọ̀kẹ́ ah bíbọ̀ dá lẹ́kọ̀ọ́ ìjọ ìjọ yẹn jókòó wọ́n dẹ̀ rọra jókòó ah mo ní yes mo wá retí ká lómi ìtún na ọwọ́ wọn máa na ọwọ́ mọ̀ bí ìyẹn ṣe lọ nìyẹn o then production wa ní mainland tá a ṣe mo kọ́ equipment mi sílẹ̀ gbàtọ́ máa lò ó tán lens cover mi rí kankan gbogbo lens ti dọ̀tí gbogbo ẹ̀ èmi ní chairman local government kan ti lo lens o kan ti lo camera o n bá pè bọ̀dá lẹ́kọ̀ọ́ mo ní ṣe tí nìkan tí mò ń sọ ṣe tí nìkan tí mò ń sọ pé mi fẹ́ kọ̀ kí ní ilẹ̀ gbogbo lens ni wọ́n ti bàjẹ́ kí ní bọ̀dá lẹ́kọ̀ọ́ mọ̀ ọ́ sí gbogbo pírọ̀dù tí mo sọ mi mọ̀ pé nǹkan tó ń ṣe wọn kò kí ń ṣe nǹkan tó máìnà wọ́n ní pàdé mi láàrẹ náà màá mọ ẹ lọ síbi kan tí ń nu lẹ́ǹsì púpọ̀ kan tí àkókò pẹ̀ sínú mọ́tò a máa tún ṣe lóòótọ́ mo máa bá bọ̀dá lẹ́kọ̀ọ́ láàrẹ náà nì ẹ jọ kí nìkan tí wọ́n tún fẹ́ sọ nípa aró èèyàn bẹ́ẹ̀ yẹn ìyẹn ò tí ì mọ àwọn advice nípa personal issue tèmi tó máa ń fún mi he is always there for everybody ẹ má jẹ sọ̀rọ̀ púpọ̀. irú fẹ́ sọ yẹn náà ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run alájí ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kó má dàbí kó bóyá ọkùnrin ò sọ̀rọ̀ ọlọ obìnrin ló ti ń ṣe ìwà tẹkùn and that is it last that uh, you are not. ẹ ṣe ní tabaníkà máa sọ̀rọ̀ nípa lẹ́kan òjò gbàtà mi aláìyá wọn máa sọ́lọ sọ́lọ sọ́lọ sọ́lọ ni the best ọ̀rẹ́ tó máa fẹ́ kọ́ ọ̀rẹ́ ẹ̀ṣọ́ oríire ní gbàtà mi aláìyá ìtàlá ìṣúná bí láyé lásìkò wà because tí ẹ bá lè fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ fíìmù ni gbàtà mi máa bá yí plan ẹ̀ ó ti gbé mọ́tò ẹ̀ bọ́ọ̀sì tó ń lò tẹ̀lé mi lọ sí àlárí tẹ́gbẹ́ta bá máa gba mọ́tò yẹn lọ sálárì ó máa mọ iye tí a mọ iye tí a máa gba mọ́tò yẹn mọ́tò yẹn la lò for almost twenty one days gbàtà mi ò gbà kọ́ bọ̀ ọ̀rẹ́ mi kíkọ ìtìdá kíkọ ìtìdá náà ni ṣé tabalika máa sọ̀rọ̀ gbàdá nbí ṣe sọ lórí pé à ń travel à ń ṣe gbá ni à ń ṣàwọn ni ọlọ́run fi gbogbo nǹkan bò yẹn bọ̀ gidi gan aládùn àmúgbà aládùn alágbà ilé ẹ̀ tó fi sílẹ̀ ilé ẹ̀ ò ní dá ọlọ́run iṣẹ́ ìrùbà ìyàwó ẹ̀ o ọlọ́run iṣẹ́ ìrùbà àwọn ọmọ ẹ̀ o. ọlọ́run iṣẹ́ ìrùbà àwọn ọ̀rẹ́ gbogbo àwa tá a wà nílé orúkọ mi ni Bọ́lájí Bello BJ Black ta ni Ọlámilékan Ọlámilékan.